èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babátọ́pẹ́ Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Praise the Lord. Praise the Lord hallelujah. yìnyín rẹ̀. a gbé ọlọ́run ga láàárọ̀ yìí á yìn a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ti ṣe fún àánú rẹ̀ tó dúró títí láéláé kò sí ẹni tó dàbí ọlọ́run kò sẹ́ni tó tó ó fi ayé ṣàpótí ìtìsẹ̀ ọ̀rọ̀ ńlá tí ń gbé ọ̀rọ̀ ọmọ ènìyàn fọhùn gbogbo ìdílé jésè ní atẹ́rẹrẹ kárí ayé ọlọ́run tó wà ní ìhà títí wa mo fẹ́ ká gbé ọlọ́run ga láàárọ̀ yìí ohun rere ni láti gbé ọlọ́run ga ohun tó dáa ni sà ẹni bá mọ̀ọ́rẹ ẹni bá ní àròjinlẹ̀ ló lè gbé ọlọ́run ga mo wà nínú ìwé psalm ninety two section yìí psalm ninety two láti máa kà á láti gbé ọlọ́run ga láàárọ̀ yìí kó sọ bàbí rẹ o psalm ninety two ó ní ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa àti láti máa kọrin sí orúkọ rẹ̀ ọ̀gá ògo ó ní ohun rere ni láti máa dúpẹ́ lọ́wọ́ olúwa it is a good thing to praise God bó ṣe dá fún ọkàn wa ló dá fún ẹ̀mí wa bó ṣe dá fún ọkàn wa ló dá fún ẹ̀mí wa láti máa gbé ọlọ́run ga ọ̀dọ́gba ah. ó ní láti máa fi ìṣeun ìfẹ́ rẹ̀ hàn ní òwúrọ̀ àti òtítọ́ rẹ̀ ní alaalẹ́ ó ní ní òwúrọ̀ ó dá láti máa gbé ọlọ́run ga nígbà tí gbogbo ènìyàn ń sùn ká jí kùtùkùtù láti yìn fún iṣẹ́ rẹ̀ lórí ayé wa lórí ọmọ lórí ẹbí lórí ará it is time to praise God this morning it is alápá rọ́bì rọ́bì nìsà ọlọ́run tó rọ ibi lórí wa lórí ọmọ ẹ wo gbogbo bá a ti sùn ẹ wo sísùn wa jíjí wa ọwọ́ wa kọ́ ló wà ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run tí ó jẹ́ ká yóò pa ìwé wa dé lójijì ẹ jẹ́ àgbéga láàárọ̀ yìí I want also praise him for who he is. ẹ̀yìn torí aláàánú ni ẹ̀yìn torí olóore ni ọlọ́run ti ṣe ohun rere fún wa ọlọ́run ti ṣàánú fún wa ti ráàánú gbà ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà àti rí àánú gbà we cannot pre ten d not to have received this mercy we cannot pre ten d not to have received this favour ẹ̀yin ẹ má wo ohun tẹ́ ń là kọjá sà ẹ wo ohun tó ń là yín kọjá lọ́wọ́lọ́wọ́ sà ohun tó ń là yín kọjá lọ́wọ́lọ́wọ́ òun ni ìyìn yẹn ìyìn ńlá ayé yín kọjá lọ́wọ́lọ́wọ́ ìyìn ẹ̀ dẹ̀ fẹ́ dáhùn gbogbo tó ti lọ padà ìyẹn ńlá yẹ kọjá lọ́wọ́lọ́wọ́ ẹ má wo ohun tẹ́ ńlá kọjá don't look at what you are passing through I want you to I want you to allow the praises of this morning to pass you through wherever you are on your bed wherever you are while working I want you to give him all the glory this morning ẹ sọ pé Ọlọ́run ẹ ṣé o torí àánú yín dúró títí láéláé Ọlọ́run ẹ ṣé lórí ẹbí àánú yín dúró títí láéláé Ọlọ́run ẹ ṣé olórí ara àánú yín dúró títí láéláé ọlọ́run iṣẹ́ lórí ẹ̀gbọ́n àánú yín dúró títí láéláé ó ní lára verse three psalm ninety two verse three ó ní lára ohun èlò orin olókùn mẹ́wàá àti lára ohun èlò orin mímọ́ lára dùrù pẹ̀lú ìró ìró tí ó ní ìrònú nítorí ìwọ olúwa ni ó ti mú mi yọ nípa iṣẹ́ rẹ èmi ó máa kọrin ìyìn nítorí iṣẹ́ ọwọ́ rẹ ó ní èmi ó máa kọrin ìyìn torí iṣẹ́ ọwọ́ rẹ ẹ gbogbo àyíká ohun tí ọlọ́run dá ọlọ́run tí ò gbòdì sí yín lára ọlọ́run tí ò jẹ́ kí omi ó gbòdì sí yín lára ọlọ́run tí ò jẹ́ kí atẹ́gùn ó gbòdì sí yín lára ọlọ́run tí ò jẹ́ kí òjò ó gbòdì sí yín lára gbogbo bí tí a bá wà I want you to lift up your voice this morning and say Father thank you. Look at what he has done. You are surrounded by the works of his mercy. You are surrounded by the evidences of his living. You are surrounded by the evidences of His mercies over your life. You are surrounded by the evidences of His love and compassion for you. I want you to give Him all the glory this morning. Say, Father, we bless your name. Ah, your love is so great concerning my life. A lè ṣàkàwé iṣẹ́ rẹ̀ lórí ayé wa sà. Ẹ yọ̀ǹda ẹgbẹ́ Ọlọ́run ga fún ọgbọ́n. Ẹgbẹ́ Ọlọ́run ga fún ìmọ̀. Ẹgbẹ́ Ọlọ́run ga fún òye. Ayé ló ti tán. ọlọ́run lòun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ayé yín mo pàṣẹ àṣẹ àkọ́kọ́ rèsà mo ní iṣẹ́ tí ọlọ́run ti bẹ̀rẹ̀ yìí èṣù ò ní bàjẹ́ àṣẹ àkọ́kọ́ tó jáde sí ayé yín láàárọ̀ ìṣà ẹ lè má rí tí ọlọ́run ti ń ṣe ṣùgbọ́n mo mọ̀ arán mi láti sọ fún yín pé ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbára nínú ayé yín mo dẹ̀ pàṣẹ àṣẹ àkọ́kọ́ ní òwúrọ̀ yìí ni pé ohun rere tí ọlọ́run ti bẹ̀rẹ̀ ohun rere tó ti wà ní àkọọ́lẹ̀ ohun rere tí mo rí tí àwọn áńgẹ́lì ti ṣí yìí pé ẹja bẹ̀rẹ̀ lórí ayé lágbájá mo pàṣẹ iṣẹ́ náà kó bẹ̀rẹ̀ kò ní dópin iṣẹ́ rere náà mo ní kò ní bàjẹ́ àwa fún ara wa a ò ní ṣẹ́yìn ohun rere tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ inú ayé wa lifting up this morning one of the things that you need to do to keep the good work increasing is to give him praises ìyẹn túmọ̀ sí pé àmọ́ rírì ohun tó ti ṣe àkóso bàbí rẹ̀ àà. àánú tá a rí gbà iyebíye ni orí ọ̀fẹ́ tá a rí gbà iyebíye ni ìpèsè tá a rí gbà iyebíye ni ẹ dúpẹ́ ẹ appreciate him for divine connection Appreciating him for the helpers that is sending your way this week Appreciating for the favour that is sending your way this week Appreciating for the doors of opportunities that is sending to your way this week dúpẹ́ lọ́wọ́ ẹ torí pé ó máa ránṣẹ́ agbára sí ẹ mo pàṣẹ sáà mo pàṣẹ mo fẹ́ kẹ́ ṣàmì níbi tẹ́ wà lórí ibùsùn kò síbi tí ọlọ́run ò sí ọlọ́run súnmọ́ yín ju bẹ́ẹ̀ ti lérè lọ mo pàṣẹ mo ní iṣẹ́ eré tí ọlọ́run ti bẹ̀rẹ̀ mo ní kò ní bàjẹ́ sà gbogbo èrò òkùnkùn lórí ayé yín ó bàjẹ́ láàárọ̀ yìí gbogbo eré tó ń sá nítorí ìṣẹ̀dá yín mo ló bàjẹ́ láàárọ̀ yìí sà gbogbo eré burúkú tí èkùnkùn ń sá lórí ayé yín láàárọ̀ yìí mo ní ó bàjẹ́ kò sẹ́ni tá a lè fi ọ́ wé ọlọ́run kò sẹ́ni tá a lè fi ọ́ wé ọlọ́run We send tá a lè fi ọwọ́ ọlọ́run ẹ ṣé o jésù ẹ ṣé o jésù ẹ ṣé o jésù ẹ o hmm. Give him all the glory. Araba ribiti in our má ṣe gbé. Give him all the honor. Give him all adoration. Give him all adoration. Thank him, Father. Say thank you, Father. Say I give you all the glory. Thank you, Father. In Jesus' name we are free. in Jesus name we are afraid mo pàṣẹ sínú ayé yín àṣẹ àkọ́kọ́ rẹ̀ àtọ̀sẹ̀ tó kọjá láti ń sọ̀rọ̀ lórí aláàánú helpers àánú àti aláàánú níjọ́ Friday mo ní mo máa gbàdúrà fún yín lórí aláàánú méjèèje tó ń gbé òpó àyànmọ́ró <laughs> maligadabo sata aláàánú méjèèje tí ń gbé òpó àyànmọ́ró gbogbo ẹni tí a bá rí lókè. Okay àwọn méjèèjì yìí ti dájọ́ ohun tá a rán sí wọn ní sà gbogbo ẹni tá a bá rí lókè àwọn méjèèjì yìí ti dájọ́ ohun rere fún wọn ní sà bí ẹyọ kan bá ti mí sí bẹ́ẹ̀ ó máa hàn lórí àga ògo mo pàṣẹ wọn rán mi sí yín mo ní ìrànlọ́wọ́ láti palace láti ààfin aránsìn láàárọ̀ ìlórúkọ Jésù Kristi mo ní aránsìn láàárọ̀ ìlórúkọ Jésù Kristi olóore ìkẹrin tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ òun ni divine connector àsopọ̀ láti ọ̀run wá mo wà nínú ìwé second king chapter five àsopọ̀ láti ọ̀run wá second king chapter five láti verse one to three wọ́n sọ̀rọ̀ ọkùnrin kan bẹ̀ yẹn ìtàn yẹn lè jọ ìtàn ayé yín mo fẹ́ jẹ́ ká wò sà. ǹjẹ́ námánì olórí ogun ọba síríà. námánì ológun ọba síríà. jẹ́ ènìyàn ńlá níwájú olúwa rẹ̀. ẹ gbọ́ sà wọ́n ní ọkùnrin tá à ń sọ yìí èèyàn ńlá ni. Olori, àti ọlọ́lá àti ọlọ́lá ni nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ṣe ó ti fi ṣẹ́ ogun fún Síríà. ẹ gbọ́ ẹ gbọ́ sà ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí ọlọ́run ti ṣẹ́ ogun fún Síríà nípasẹ̀ rẹ̀ ọlọ́run ti ẹ dúró sà ọlọ́run ti ṣẹ́ ogun fún ní Síríà nípasẹ̀ rẹ̀ ọlọ́run ti lò ó bí olùrànlọ́wọ́ fún Síríà ẹ gbọ́ o ọlọ́run ti lo ohun tó ní ìyẹn arákùnrin Námánì ọlọ́run ti lo ohun tó ní òun ti jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nípasẹ̀ rẹ̀ ilẹ̀ samaria ó ti gba ìtúsílẹ̀ ẹ̀hẹ́n. ó sì jẹ́ alágbára akọni ọkùnrin. wọ́n ní ó jẹ́ alágbára akọni ọkùnrin. máa dẹ́tẹ̀ ni. oh my god ẹ gbọ́ sà wọ́n ní ọkùnrin yìí gbogbo bí ọlọ́run ti lò tó fún àwọn ènìyàn ṣùgbọ́n ó kù ẹni tó máa gba òun náà là kúrò ní ọwọ́ ẹ̀tẹ̀ arán mi sí mo pàṣẹ mo ní gbogbo oore tẹ́ ẹ ti ṣe fún àwọn ènìyàn gbogbo àwọn ọ̀nà tí ọlọ́run ti lò yín láti tú àwọn ènìyàn sílẹ̀ àwọn ibi tẹ́yìn ọ̀nà ti jẹ́ aláàánú àti olóore fún àwọn ènìyàn àkọsílẹ̀ rẹ̀ ní ọ̀run káàṣì fún yín láàárọ̀ yìí o mo ní àkọsílẹ̀ rẹ̀ àwọn áńgẹ́lì ó ṣí fún yín láàárọ̀ yìí láti lè dá yín lóhùn láti lè rún aláàánú sẹ́yìn náà tí ó gbà yín lọ́wọ́ bọ́ọ̀tì yẹn wọ́n ní ọkùnrin bó ṣe ní agbára tó wọ́n ní ṣùgbọ́n adẹ́tẹ̀ ni àwọn ará síríà sì ti jáde lọ ní ẹgbẹgbẹ wọn sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ síríà ilẹ̀ ilẹ̀ israẹli wá òun sì dúró níwájú obìnrin námánì ó sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi mhm. bá wà níwájú wòlíì tí ń bẹ ní samaria oh, nítòótọ́ òun ìbá sàn kúrò nínú ẹ̀tẹ́ rẹ̀. wọ́n mú ọmọbìnrin yìí lẹ́rú ta ló mọ̀ bẹ́ẹ̀ torí kí ọlọ́run lè gbọ́ àdúrà námánì náà ṣe rí ọmọ èkó lẹ́rú. bí ọkùnrin ṣe jẹ́ èèyàn alágbára tó ṣùgbọ́n adẹ́tẹ̀ ni bọ́dà mo pàṣẹ gbogbo ohun tó dàbí bọ́ọ̀tì nínú ayé yín pé ọlọ́run ti ṣe eléyìí o ọlọ́run ti ṣe eléyìí o ṣùgbọ́n ó ku ẹyọ kan láàárọ̀ yìí mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ orí òkè agbára àdúrà ní èkìtì mo wà yìí ìpè orí òkè tí mo wà yìí ìpè orí pẹpẹ tí mo wà yìí mo fi gbàdúrà fún yín wípé gbogbo ohun tó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ ayé yín kọ́lọ́run kó gbé aláàánú dìde sí yín ooo oh, mo ní kí ọlọ́run kó gbé aláàánú dìde sí yín olóore tẹ́ ẹ nílò ó kéré ni ó ga ni tẹ́ ẹ nílò láti kúrò ní ìpele tẹ́ ẹ wà yẹn lọ sí ìpele tẹ́ ẹ fẹ́ ọkùnrin yìí ọmọdé ni ọmọdé kékeré obìnrin kò sí ẹni tí ọlọ́run ò lè lò láti tọ́ka yín sí ohun tó tọ́ka yín sí ibi tẹ́ ń lọ àwọn is a divine connector òun gbọ́ngàn ò ní agbára láti wo ọkùnrin yìí sàn ṣùgbọ́n ó mọ ẹni tó lè wo ọkùnrin sàn mo pàṣẹ mo ní gbogbo tẹ́ ń là kọjá lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹni tí ó connect yín sí ibi tí ọ̀rọ̀ yín ti ní ìyanjú mo fi orí òkè yìí orí pẹpẹ tí mo wà yí gbàdúrà mo pàṣẹ láàárọ̀ yìí ọ̀run connect yín pẹ̀lú ẹ̀ mo ní ọ̀run connect yín pẹ̀lú ẹ̀ listen sir God will not come down to help humanity. The help of humanity is in the hands of humanity. Ìrànlọ́wọ́ gbogbo ènìyàn, ọwọ́ gbogbo ènìyàn ló wà. Àánú èèyàn, ọwọ́ àyàn náà ló wà. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ fún àánú. Ó máa rán èèyàn kan ní láti fi ẹ̀rín sí yín lẹ́nu. Bá a ti rán ọmọbìnrin Samaria yẹn sí arákùnrin Námánì, a rán mi sí yín láàárọ̀ ìsà ohun àṣẹ ni mo dẹ̀ pàṣẹ gbogbo bí tí aláàánú yín wà ẹni tí ó kọ̀nẹ́ẹ̀tì yín síbi tá a ti máa pa ṣùgbọ́n aré yín rẹ́ ṣùgbọ́n ní fún námánì bó ṣe jẹ́ alágbára tó ó wá di pé wọ́n ń fi ẹ̀tẹ́ jù ẹ námánì wọ́n níṣẹ́ ẹ̀mọ ọkùnrin ẹni ẹ̀mọ bọ̀dá yẹn wọ́n ní ẹ̀bọ̀dá ẹ̀mọ wọn wá ṣe ọwọ́ báyìí wọ́n ní ókè ókè ókè ókè bọ́dá dẹ́tẹ̀ yẹn sà mí ò mọ ibi tá a ti ń fi ìṣòro yín jùwé yín mi ò mọ ibi tí a ti pa orúkọ yín rẹ tí ìṣòro yín ti dípò orúkọ dípò ìṣòro yín dípò orúkọ yín mo pàṣẹ láàárọ̀ yìí ọlọ́run kó rún aláàánú sí yín ibi tí a tọ́jú àánú yín sí ibi tí olóore ẹni tí ó mú ẹ̀tẹ̀ yẹn kúrò ibi tí dókítà yẹn wà tí ó wo àìsàn yẹn sàn ibi tí accountant yẹn wà tí ó balance account yẹn ibi tí lọ́ọ̀yà yẹn wà tí ó gba ẹjọ́ yẹn rùsà ibi tí wòlíì yẹn wà tí ó mú tí ó tí yín lẹ́nu ìdè mo pàṣẹ láàárọ̀ yìí ọ̀run connect yín pẹ̀lú ẹ̀ mo fẹ́ ká máa share I want you to be sharing this bẹ́ẹ̀ mo ṣí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kẹ́ máa share I want you to be sharing it bẹ́ẹ̀ ṣe ń share ẹ̀ sà bẹ́ẹ̀ náà ni àánú gòkè fún yín mo ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́lọ́wọ́ sà gbogbo ẹni tí online mo fẹ́ kí ẹ máa ṣe ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ní bẹ́ẹ̀ ni àánú ń gòkè fún yín bẹ́ẹ̀ ni ire ń gòkè fún yín I want you to keep sharing it sà àárọ̀ yìí lágbó orí pẹpẹ orí òkè agbára àdúrà mo àní èkìtì mo gbàdúrà fún yín obìnrin irú Samaria tẹ́yìn náà nílò tí ó pàṣùgbọ́n ayé yín rẹ láàárọ̀ yìí mo ní ẹ pàdé ẹ̀ olóore kejì tá a fẹ́ sọ láàárọ̀ yìí tó máa fi jẹ́ ìkarùn-ún òun ni angelic help ìrànlọ́wọ́ áńgẹ́lì ìrànlọ́wọ́ ewé bèrè orí kìíní verse fourteen ó ní pé ó ní ṣèbí ó ní àwọn áńgẹ́lì they are sent as ministering angels for us gbogbo àyàn gbogbo ìránṣẹ́ ọlọ́run gbogbo kìrìsẹ́nì pátápátá ló ní áńgẹ́lì títí ẹ̀ tọ́núná sí láti ràn lọ́wọ́ láti ìgbà dé ìgbà àwọn áńgẹ́lì yìí dẹ̀ gbọ́dọ̀ wà lórí iṣẹ́ lóòrèkóòrè kí ìrìn àjò wa lè rí bí ọlọ́run ti kọ̀wé ẹ̀ Act of Apostles chapter five verse seventeen to nineteen. Ṣùgbọ́n olórí àlùfáà dìde. Ṣé ohun tí gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀? Ok. Tí ṣe ẹ̀yà ti àwọn Sadusí. Ok. Wọ́n sì kún fún owú. Ok. Wọ́n sì náwó mú àwọn àpọ́sítélì. Wọ́n wọ́n náwó mú àwọn àpọ́sítélì. Wọ́n sì fi wọ́n sínú túbú. Wọ́n fi wọ́n sínú túbú. Gbàǹgẹ́ ni Olúwa sì. Oh my God! Elaba kaba shakata kabaria. Ẹ gbọ́ ọ̀rọ̀ You belong to two cities, uh, two kingdoms. You belong to Nigeria and the heaven kingdom tí ayé bá ní àwọn ò tú yín sílẹ̀ àwọn ọ̀run ṣetán láti tú yín sílẹ̀ mi ò ní fẹ́ jẹ́ ká máa wo gbogbo nǹkan with earthly realm I want you to always be thinking about the relevance of divine kingdom over your life ìjọba ayé parapọ̀ wọ́n ní àwọn àpọ́sẹ́lì yìí wọ́n ń da ayé láàmú wọ́n ní ẹ kó wọn jọ wọ́n ní ẹja tí wọ́n sínú túbú ìjọba ayé fẹ́ fi agbára títí wọ́n hàn wọ́n lé arán mi sí yín mi ò mọ ibi tí ìjọba ayé ti ń fi agbára rẹ̀ hàn lórí ayé yín pé àwa la ní ayé àwa la ní àkókò àwa la ní ayé yìí mo pàṣẹ mo ní ìjọba ọ̀run kó dá yín lóhùn sá mo ní kó dìde sí ọ̀rọ̀ yín ẹ̀hẹ́n ṣùgbọ́n áńgẹ́lì olúwa sì ṣí ilẹ̀kùn túbú ní òru. ẹ lè kàtà bàlàbọ̀ òòṣà àwọn ìjọba yẹn títí ọ̀run àwọn ò kì í fi ọmọ títí wọn sílẹ̀ bílí sọ pé áńgẹ́lì sì dìde ní òru kí náà ṣe sà. nígbà tó sì mú wọn jáde. nígbà tó ó wá ó wá lọ ó lọ mú wọn jáde kúrò nínú túbú ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹjáde sí àǹtí yìí inú túbú ayé tẹ wà inú túbú àwọn ọmọ omi tẹ wà kalabo shalabara dagada rake potiada májẹ̀mú tó so ẹ̀yin àti omi papọ̀ tó ń da àyànmọ́ àti ìpè yín làmú májẹ̀mú tó so ẹ̀yin àti omi papọ̀ tó ń da ìgbéyàwó yín làmú májẹ̀mú tó so ẹ̀yin àti omi papọ̀ tó ń da ètò yín làmú mo pàṣẹ àwọn áńgẹ́lì ọ̀run kó tú yín sílẹ̀ láàárọ̀ yìí léyàbá ṣàtà mo ní àwọn áńgẹ́lì ọ̀run kó tú yín sílẹ̀ láàárọ̀ yìí. ó wí pé wípé ẹ lọ ẹ lọ ẹ dúró bàálàbò ṣà ẹhẹn. kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ yìí fún àwọn ènìyàn. líka patina zagabadosia ẹ̀sà torí ohun tí ọlọ́run fẹ́ lo ayé yín fún torí ẹni tí ọlọ́run náà tún máa lò yín fún torí mo ń gbà pé bẹ́ẹ̀ bá ti dìde bẹ́ẹ̀ ọlọ́run bá tú yín sílẹ̀ ọlọ́run máa lò yín fún ìtúsílẹ̀ àwọn mìíràn náà ọ̀ràn mi sí yín láàárọ̀ yìí mo ní gbogbo túbọ̀ ayé tẹ̀ wá gbogbo agbára tó dè yín mọ́lẹ̀ áńgẹ́lì ọlọ́run kó ràn yín lọ́wọ́ láàárọ̀ yìí you need the help of angels in your life ẹ nílò ìrànlọ́wọ́ àwọn áńgẹ́lì torí pé àyànmọ́ yín ọwọ́ ọlọ́run ló wà àkọsílẹ̀ rẹ̀ wà ó ti wà ńlẹ̀ àkọsílẹ̀ rẹ̀ ó wà ní ìlànà ti ọ̀run ohun tí ọlọ́run fẹ́ ṣe ní ayé bó ti wà ní ọ̀run tí ọlọ́run fẹ́ ṣe ní ayé ó gba irinṣẹ́ ayé àti ọ̀run láti mú kí àwọn èèyàn mọ̀ torí pé every divine destiny is to wage, wage war against the kingdom of devil Any destiny that has nothing to do as a threat to the kingdom of devil is never divine agenda. Every divine agenda is to wage war against demonic agenda. Mo pàṣẹ sà. Gbogbo agbára tó ń dààmú àyànmọ́ yín, áńgẹ́lì ọ̀run tú yín sílẹ̀ láàárọ̀ yìí. Áńgẹ́lì tá a ti rán sí yín láti tú yín sílẹ̀. Áńgẹ́lì tá a rán sí yín láti gbà yín lẹ̀ kúrò nínú wàhálà. Áńgẹ́lì tá a rán sí yín láti gbà yín kúrò nínú ìdààmú áńgẹ́lì tá a rán sí yín láti tú ìwé àyànmọ́ yẹn láti rí pé ìwé àyànmọ́ yẹn wá sí ìmúṣẹ wọ́n rán mi sí yín láàárọ̀ mo ní wọ́n jíṣẹ́ fún yín àmọ́ áńgẹ́lì wọ́n tú yín sílẹ̀ láàárọ̀ yìí you need the ministry of angels over your life that destiny you can't fulfil it alone ọpọlọ lásán ò lè ṣe torí ìjà láàrin ìjọba òkùnkùn àti ìjọba ọlọ́run ni àwa èèyàn láwa láàrin ọlọ́run ló wà èṣù náà dẹ̀ ń lo àwọn kan so it is the battle between two kingdoms and it is the battle of glory mo pàṣẹ lórí ayé yín lórí ìgbéyàwó yẹn lórí ètò ìṣúná yẹn mo ní ìjọba ọlọ́run èròǹgbà ìjọba ọlọ́run yóò wá sí ìmúṣẹ lórí ayé yín ìkẹta is the help of wisdom ecclesiastes ten ten. bí irin bá kújú tí òun kò sì pọ́n ojú rẹ̀ ǹjẹ́ kí òun kí ó fi agbára sí i ṣùgbọ́n èrè ọgbọ́n ni láti fi ọ̀nà hàn. oh my god bible says wisdom is profitable to direct this is the inner help that god has sent to you ayayaya <laughs> oh mo ń bá àǹtí kan sọ̀rọ̀ lánàá mo ní ìpè òróró máa fa àwọn èèyàn wá ọgbọ́n ló máa mú kí èèyàn ó jèrè ìpè ẹ̀bùn máa sọ̀fù problem ni ọgbọ́n ló máa mú kí èèyàn jèrè problem When you see a man that lacks wisdom, is a man with no results. When you lack, see a man with that lack wisdom, is a man that is going nowhere. When you see a woman that lacks wisdom in the family, bí ọkọ Yorùbá ṣe náìsì tó sà gbogbo ẹ̀ má má dàrú ni wọ́n rán mi sí yín o gbogbo ibi tá a sọ ọgbọ́n yín sí àwọn ọgbọ́n tẹ́ ẹ nílò láti gòkè lọ sí ìpele tó kàn mo pàṣẹ láàárọ̀ ẹ ẹni tí ó wàá dájọ́ ọgbọ́n fún yín láti kúrò nínú ipò tẹ́ ẹ wà yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà a fẹ́ràn àdúrà gbogbo nǹkan kọ́ làdúrà lè ṣe the bible says in the book of luke chapter two verse fifty-two only god jesus was growing in wisdom in favour with god and man ìyẹn túmọ̀ sí pé bí jésù ṣe ń dàgbà ara àwọn tó jẹ́ kó rí iṣẹ́ ṣe ni pé kò dàgbà ní ara nìkan ó ló ń dàgbà ní ọgbọ́n wọ́n rán mi sí yín sà ọgbọ́n tẹ́ ẹ nílò bí ìrànlọ́wọ́ tí ó sun ayé yín síwájú ẹ gbà láàárọ̀ yìí ọgbọ́n tẹ́ ẹ nílò tí ó sun ìpè yín síwájú ẹ gbà láàárọ̀ yìí ọgbọ́n tẹ́ ẹ nílò tí ó sun ìgbéyàwó yẹn síwájú ẹ gbà láàárọ̀ yìí ọgbọ́n tẹ́ ẹ nílò tí ó sun ètò ìṣúná yẹn síwájú ẹ gbà yìí àgọ́ ara yín ọgbọ́n tẹ́ ẹ nílò láti maintain ẹ I don't want to talk about that this morning many of us with ignorance we are destroying our body we are destroying our health mo pàṣẹ ọgbọ́n tẹ́ ẹ nílò in form of knowledge in form of directions ó yẹ gbà láàárọ̀ yìí ayé yín béèrè sọ pé ẹnikẹ́ni tó bá kù díẹ̀ tó bá nílò ọgbọ́n ó ní kó béèrè lọ́wọ́ ọlọ́run mo pàṣẹ mo bí ọlọ́run mo bí àwọn ọ̀run torí ayé yín láàárọ̀ yìí gbogbo ibi tẹ́ ẹ ti nílò ọgbọ́n gbogbo ibi tí ọgbọ́n ti ń yọ ọ́ lẹ̀ irinṣẹ́ ọgbọ́n ti ń yọ ọ́ lẹ̀ nínú ìrìn àjò yín láàárọ̀ yìí ẹ

Ìgbà ni Joshua wí fún Olúwa. Joshua wí fún Olúwa. Ní ọjọ́ tí Olúwa fi àwọn Amórì fún àwọn ọmọ Ísírẹ́lì. Ok. Ó sì wí lójú. Ẹ máa ṣí àyè ẹ máa ṣí àyè sá. Ó wí pé. Ìwọ oòrùn dúró jẹ́. Oh my God! Ẹ gbọ́, this man is on mission. Ọlọ́run rán Joshua níṣẹ́. Ṣé gbogbo tá a rí kànú Bíbélì ìdí àná fables? Àwọn tó possible ni. Àwọn tí Ọlọ́run dẹ̀ ti ran irú àwa èrí láti rí ni. We will prove the scriptures in our life first before we come out to declare what God is saying. We are so bold. It is not what we read alone, it is what we have seen with our eyes and we have witnessed, which is the word of God. Joshua ń jagun lọ́wọ́lọ́wọ́ is a man under purpose. Òòrùn wa alẹ́ wa ti ń lẹ́. Ó ní bàbá bí alẹ́ yìí bá kọ̀ǹtínú a ò ní lè jagun ìtàn a ò dẹ̀ ní lè ṣẹ́gun yìí. Ó ní ìwọ oòrùn ó ní mo pàṣẹ fún ẹ ó ní dúró ní Gíbíónì. Joshua rántí àkọsílẹ̀ níwèé Genesis chapter one wípé òun fi wá ṣe ọba lórí ohun gbogbo àti gbogbo tí ọlọ́run dá lórí atẹ́gùn lórí afẹ́fẹ́ lórí iyẹ̀pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àwọn tí a ò mọ̀ ló ń dà wá láàmú gbogbo àwọn irinṣẹ́ tí òkùnkùn ń lò against wa yẹn instead kan lò against wa we are to stand up and use it against them ó ní ìwọ oòrùn dúró ní gíbíónì ìwọ òṣùpá dúró ní ajálónì mo pàṣẹ mo ní gbogbo ìrànlọ́wọ́ ohun tí ọlọ́run dá tẹ́ ẹ nílò tí ó ràn ayé yín lọ́wọ́ mo ní kàn jẹ́ iṣẹ́ fún yín afẹ́fẹ́ sà kó jẹ́ iṣẹ́ ire fún yín ilẹ̀ tẹ̀ǹtẹ̀ ilẹ̀ sà ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ ohùn mi láàárọ̀ yìí tó dẹ̀ ní ìgbàgbọ́ nínú ìpè yìí láti èní lọ ilẹ̀ ò ní ṣe lòdì sí ayé yín gbogbo alágbára tó bẹ ilẹ̀ lọ́wẹ̀ tó rí ayé yín àá màá yí làbọ̀ ṣàpàrìà mo bá ilẹ̀ náà sọ̀rọ̀ nípa rẹ̀ mo ní kí ilẹ̀ kó lanu kó gbèmí gbogbo alágbára tó bẹ ilẹ̀ lọ́wẹ̀ nítorí ayé yín mo èmi náà sọ fún ilẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run wípé ilẹ̀ kò gbẹ̀mí sà gbogbo ẹni tó bẹ afẹ́fẹ́ lọ́wẹ̀ nítorí ayé yín mo ní afẹ́fẹ́ kò ṣòdì lòdì sí i gbogbo ẹni tó bẹ omi lọ́wọ́ ẹ̀ tó bá omi sọ̀rọ̀ nítorí ayé yín gbogbo ẹni tó ju eré ayé yín sínú sínú odò odò tó ń ṣàn àti odò ọ̀dágún gbogbo tá a fi oríta mẹ́ta oríta mẹ́rin ṣe lórí ayé yín mo pàṣẹ mo ní láàárọ̀ yìí ó bàjẹ́ dànù help of nature gbogbo àwọn tí ọlọ́run dá ó ní dúró ní Gíbíónì ó ní ìwọ oòrùn dúró ní ajá lónìí wọ́n nítorí kíni ó nítorí mò ń fùfìlà àyànmọ́ lọ́wọ́ There will be hindrances on the road to fulfilling your destinies, but you must know every instrument, everything that is at your disposal to fight the war. Aladosia. That is what makes you wise. You must know the spiritual resources that you need, you must know the earthly resources that you need. It is the blend of those resources that makes a blend fulfillment of destinies. Maliada, Mopashe, Anyomoyi, Lati, Nilo. Ìrìn àjò yín láti ni lọ. gbogbo ìrànlọ́wọ́ ohun tẹ́ ẹ nílò omi ni afẹ́fẹ́ ni ilẹ̀ ni mo ní kó bẹ̀rẹ̀ sí jẹ́ṣẹ́ rere fún yín as from today be at the command of nature nature is at your disposal don't you allow devil demonic ones to use nature against you you stand láàárọ̀ kùtùkùtù bó bá ti jí bá ọjọ́ sọ̀rọ̀ ó ní ọjọ́ dé psalm nineteen ọjọ́ dé ọjọ́ ó ní ìmọ̀dé ìmọ̀ ń fi òru ó ní kò síbi kan tá a gbẹ́rù ó ní ọ̀rọ̀ wọn la gbogbo ayé já God has ordained the day to deliver result for you. mo dẹ̀ pàṣẹ gbogbo iṣẹ́ tá a ti rán ọjọ́ láti jẹ́ sínú ayé yín sí rere láàárọ̀ ibi ilẹ̀ yìí ti mọ́ mo ló jẹ fún yín kò nira fún ọjọ́ láti yọ kò nira fún oòrùn láti yọ kò nira fún ọ̀sán láti yọ kò dẹ̀ nira fún òru láti wọ̀ mo pàṣẹ àti sún sí iwájú mo ní kò ní nira fún yín ọwọ́ ọlọ́run kó wà lára yín ẹ̀yin àti gbogbo ìdílé yín mo ní kẹ́ ẹ rí àánú gbà àyà làbọ̀ ọ̀ṣàdà mo ní kẹ́ ẹ rí àánú agbára ọlọ́run mo ní kó wọnú ayé yín gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín àmín àmín nírúkọ jésù kristi mo gbé ọlọ́run ga please i want you to keep sharing it it's important to keep sharing it if you have really been blessed this morning i want you to share those messages. I want to share it so that other people can also enjoy it. Àlàáfíà ni fún yín, ó máa dáa fún yín, mo máa gba ìpè ẹ̀rí yín, mo ní mo máa gba ìpè ẹ̀rí yín, bẹ́ẹ̀ tí ń jáde ó máa dáa fún yín sà. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra mọ́tò yẹn lọ́sẹ̀ yìí, múlẹ̀ máa ra mọ́tò yẹn ọlọ́run kó gbé aláàánú dìde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra ilé yẹn lọ ra ilé yẹn sà lọ́sẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra ilẹ̀ yẹn lọ ra ilẹ̀ yẹn lọ́sẹ̀ lẹ̀ gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe sà ọwọ́ ọlọ́run ti wà lára yín láti ṣe ní rere gbogbo tẹ́ ẹ nílò láti mú kí àyànmọ́ yín àti ìpè yín kó fọhùn mo ló ẹbẹ̀rẹ̀ sí rí gbà láàárọ̀ yìí gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi praise the lord join me again tomorrow morning by 6 a.m. god bless you.